ìbéèrè nípa wípé ọmọ tí ẹni tó fa tó fi ẹ̀jẹ̀ sílẹ̀ láti lè fi gba ẹ̀mí ẹlòmíì là nínú Islam anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti jẹ́ kó yẹ wá pé gbogbo ẹnikẹ́ni manafasa amúmini kúrúbàjàn mẹ́kúrọ̀bì dúnìyà ẹnikẹ́ni tó bá mú aburú kan kúrò níbi àwọn aburú àti wàhálà ilé ayé fún èèyàn kan nafasallahu anhu kurbatan min kurabi yawmil qiyamah ọlọ́run bá máa mú kúrò fóun náà aburú nínú àwọn aburú ọjọ́ gbèǹde alikiyama ọlọ́run sì ti sọ fún wa wípé waman ahyaha faka anama ahya nasa jamiha ẹnikẹ́ni tó bá gba ẹ̀mí ẹyọ kan ṣoṣo là ó dà gẹ́gẹ́ bí ẹni gbogbo lánìí ọlọ́run ọba ní wàtàkùwà ẹ máa ranra yín lọ́wọ́ lórí dáadáa àti ìpayọ̀ ọlọ́run ọba ìgbà ẹ̀mí ilẹ̀ nínú tí Islam ṣe ní ojúṣe fún wa ní gẹ́gẹ́ bí mùsùlùmí tabarẹ̀ tí ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ àbí ìnira fẹ́ kàn ká mú ìnira ìkúrò mẹ́ nínú ojúṣe ẹ̀sìn ni so tí a bá donate ẹ̀jẹ̀ nígbà yí ànábì sallallahu alaihi wasallam kò sí páwọn èèyàn donate ẹ̀jẹ̀ nínú àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ìgbàlódé ni tó sì jẹ́ wípé nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yan ìṣẹ̀lẹ̀ ni ó ti yàtọ̀ sí ká gbé ìdájọ́ ẹ̀ síbi pé mọ́ọ́lódì nàbí yìí pé ànábì ọ̀ṣà ṣe mọ́ọ́lódì nàbí yìí so táwọn èèyàn bá ṣe kò sí láìfi rárá láìfi wà níbẹ̀ torí pé mọ́ọ́lódì tẹ̀ ń ṣe nínú ìlànà ìjọsìn táwọn èèyàn fi ń jọ́sìn ni so ìjọsìn sì ni ó ti jẹ́ amóru tó jẹ́ wípé a gbọ́dọ̀ gbọ́ kí lọ́lọ́wọ́ bá sọ lórí ẹ̀ kí lànà bí sọ ni ọ̀rọ̀ ká fi ẹ̀jẹ̀ sílẹ̀ ó ní í ṣe pẹ̀lú àwọn mubahat àwọn nǹkan tó jẹ́ wípé a máa ń ṣe nílé ayé tó jẹ́ wípé ó wà nínú tí ọlọ́run bá fẹ́ májẹ̀mú tó wá wà bíi pé a fẹ́ fúnyàn ní ẹ̀jẹ̀ òun ni pé kó má jẹun tá a fi ń ṣe business torí wípé àwọn ẹ̀ka ara wa yìí àwọn nǹkan tí ọlọ́run ọba fún wa ni bó sì ṣe fún wa gbọ́dọ̀ dáàbò bò a gbọ́dọ̀ máa ṣọ́ kò sì ṣe ohun tá a máa fi ń ṣe business kéèyàn kan wò pé òun fẹ́ ta kidney òun kéèyàn kọ́ wò pé ta ìkọ́nú àwọn ojú òun méjèèjì àbó òun gé awọ ọkọ ní ara òun òun fẹ́ tà rárá ọlọ́wọ́n bàbá bí wa tó mọ̀ ọmọ ìdè nàìjíríà nàìjíríà gbogbo ẹ pátápátá náà máa padà bí wa nípa bá so tó bá wípé ara ẹni tí ara ò yá wọn ló nídìí ó ní bùkátà obìnrin tó pẹ̀lú májẹ̀mú pé kó má jẹ́ pa fẹ́ ta tó bá ti jẹ́ pé èèyàn ń ta ẹ̀jẹ̀ ara ẹni eléyìí ti jẹ́ nínú àwọn nǹkan muharramat àwọn nǹkan haram ẹlẹ́ẹ̀kejì kó má jẹ́ wípé ẹ̀jẹ̀ ta fẹ́ donate ó lè kópa lára bá àwa gangan a ti rí wípé bá ṣe fẹ́ donate ẹ̀jẹ̀ yìí ó máa ṣàǹfààní fẹ́ntì afẹ́ fún kò ní kò nira bá ìyẹn náà máa fi scrutinize ẹ̀ wọ́n á ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ títí wá gangan kó má jẹ́ jẹ́ tí ó lè kó nira bá ẹni yẹn tó ti yé so tí wọ́n bá wá fẹ́ gbà náà wọ́n á rí i pé kò lè kó nira bá àwa náà fàpẹẹrẹ ẹni tí ò jẹun ẹni tí ò lókónú àbẹ́ni tí ẹ̀jẹ̀ ò tó lára ti tiẹ̀ náà kò gbọ́dọ̀ fẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n gbọ́dọ̀ ti tẹ̀sì ẹ̀ pé tó bá gbẹ̀jẹ̀ lára rẹ̀ kò ní fa ìpalára fún àlàáfíà ti tiẹ̀ náà kó sì jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn máa wúlò fún tí wọ́n fẹ́ lò fún kó má sì jẹun tí a fi ń ṣe business ẹni tó wá fa ẹ̀jẹ̀ sílẹ̀ ìtọ́ gba ẹ̀jẹ̀ lára yìí tó bá jẹ́ wípé ó wà nínú ètò àwọn lọ́sítítù tí wọ́n ń gba ẹ̀jẹ̀ yìí pé bóyá tí wọ́n bá gbà tán wọ́n á ra oúnjẹ fẹ́ni kó jẹ kó lè lókun lára àbí wọ́n á ra blood tonic fún kó lè tètè recover eléyìí kò sí láì fi bẹ́ẹ̀ àbí tó bá jẹ́ pé ìjọba ló wá gbé nǹkan kan lẹ̀ pé kẹ́hìn tó bá ṣe o a máa fún ní nǹkan báyìí kó lè fi mójútó ara kó lè fi recover padà ìyẹn nìkan ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú àníyàn business kọ́lọ́ọ̀bá kò fi wá ṣe kò gẹ́ dáadáa.